ó máa ṣe wẹrẹ pọpọ wẹrẹ pọpọ wẹrẹ pọpọ pọpọ sikiri ọkùnrin kọ́ ló tẹ̀lé lọ nísìn iṣẹ́ ìwé ọmọ pé gbogbo ń tọ́ni náà nísìn ó jọjú orí ẹ̀ lọ ni ìní kan ń ru òkè ní ru òkè ní ru òkè bí omi òkun yìí ìwọ ni bí màríkìtì gbogbo ẹ̀ ló kó nú kó lẹ́yìn bí alẹ́ apamẹ́ta yìí ó rí ó ti fẹ́ mú dọ́rùn. ó débi tàkúté kìíní ìkejì ìkẹta ìkẹrin ó kúkú mú ẹran àmọ́ wọn ò fẹ́ràn lójú ẹ̀ o. wọ́n tún ti yọ ọ́. gbogbo wàhálà mi àtòkùn mi èèyàn kan ló ń yọ kúbẹ́kúbẹ́ lọ rè é mú ẹran mi ẹran mi ìwọ ògùn lákàyọ̀ ṣe malẹ̀ bí n bá bínú tán kò já o. ṣé èèyàn á máa bá wọn lé ìgbélé èèyàn ò ní develop bp. wọn làwọn fẹẹ develop bp tí wọn ti cancel bp kàn máa lo whatsapp mm-hmm. hmm, àbí kàn lo instagram. Mm-hmm. ṣé èèyàn tó wà ní instagram. Ah, ah, nígbà tán làwọn fẹẹ develop. Because right now I desperate. Yeah, oh, desperado pasoloko. So, but oh, but record. Desperado, Bindi distributor of agents láti pín ọmọ kákàkiri. mo gbọ́ ọkùnrin náà. mo rò pé ẹsẹ̀ wa mú eléyìí ni o. àmọ́ iṣẹ́ wa mú wa. ègùn ni ó jẹ́ o. ègùn kọ́. kéde ta ní báyìí máa wẹ̀ nù tó dàbí sáńbọ̀dù àwọn kàtẹ́kà. kí n máa wẹ̀ nílé ìwẹ̀ jẹ́jẹ́ mi kọ́ ọmọ rẹ wa máa yọjú wò mí ọmọ rẹ olórí burúkú àtọ̀rẹ́rẹ́ rí la ìjà yẹn kọ́ ẹ máa yọjú wò mí. a ṣe kọ́kọ́rọ́ yàrá yín lẹgbẹ kọrùn ni. gbogbo ẹ ló wálẹ̀ bíi ah, transistor radio tó ti bàjẹ́ yìí. dúró tẹ̀yìn náà tẹ́sítẹ́sì wà bí ẹni tí ò tí bímọ rí. ẹ má bínú o ṣé inú ilé ilẹ̀ ń gbé ni ẹ kókó yìí o àbí kí ló dé táwọn èkúté ya gbogbo ṣòkòtò yìí. ẹjọ lẹ wá rò ó jalè yín ní mo wí o ọ̀gá yín àgbàdo tèmi jẹ. ó ti ìṣòro yìí ti di pẹ̀tẹ́lẹ̀ sẹ́mi ẹran ni ẹ jẹran tẹ́ fi kú ni. ó jẹran kú ni kú ọ̀rẹ́ nu rẹ̀ pẹ́yẹpẹ́yẹ. àwọn olórí fọwọ́ ó dojú ẹsẹ̀ délẹ̀ báyìí ni. ni ni wá rìn tripod rẹ̀ ẹ̀yẹ̀ ni basket tape ní fi mú rìn. òun ọba òun mùlá. ẹ o náà náà sọ ọba mùlá. níta sọ náà pé ọba mùlá ó ní orúkọ wa. àti ìparọ́ ní gbogbo tá a ti bá wọn sọ látàrọ ọlọ́run sì ní í ṣe wá lórúkọ àmì. ó bọ̀ bọ̀ wèrè ló bá dé ó bọ̀ bọ̀ wèrè ló bá dé dàmí dàmí dàmí dàmí ló bá dé yá.